ọ̀rọ̀ ọlọ́run dùn bí oyin ilé ẹnu mi òun ni bíbélì mi máa sọ fún wa inú mi máa dùn púpọ̀ láti kà á mo fẹ́ràn láti máa kà á mo sì fẹ́ràn láti máa lọ sí ilé ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ mú kí ilé ọlọ́run dùn kó wù mí láti máa lọ ní mo bá lọ sí ilé ọlọ́run mo tún kọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run sí i. dídùn dídùn ni ilé olóyin. bàbá rere jẹ́ kínú mi dùn dálẹ́ o bàbá rere. bàbá rere jẹ́ kínú mi dùn dálẹ́ o bàbá rere. a kì í ṣọ̀fọ̀ nílé olúwa. bàbá rere jẹ́ kínú mi dùn dálẹ́ o bàbá rere. dídùn dídùn ní olúwa. bàbá rere jẹ́ kínú mi dùn dálẹ́ o bàbá rere. àwa tí a fún ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ìhìn rere ti jésù kristi lóríire púpọ̀ àwa la fún láǹfààní láti gba jésù kristi olúwa gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa lẹ́ẹ̀kan tí a bá ti tọ́ adùn tó wà nínú jésù kristi olúwa wò a ò tún ní fẹ́ padà mọ́ rárá sínú ìbọ̀rìṣà tàbí láti tún máa dẹ́ṣẹ̀ kankan mọ́ a ò sì ní fẹ́ pẹ̀yìndà jésù kristi rárá bí kò ṣe ká kọjú sí i nígbà gbogbo. kí ni wọ́n ṣe lọ́dọ̀ òrìṣà kí ni wọ́n ṣe lọ́dọ̀ òrìṣà àkúkú fẹ́ bọ́ lẹ́fẹ́lẹ́ bọ́ kí ni mo ṣe lọ́dọ̀ òrìṣà. ó dọ́wọ́ rẹ̀ Èdùmàrè ó dọ́wọ́ rẹ̀ Èdùmàrè gbogbo aráyé ń ṣègbè tán lọ ó dọ́wọ́ rẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi èsì tẹ́ fi tún jòkó sínú ẹ̀ṣẹ̀ nínú rákùrábà sínú à ń ṣe nǹkan tí ò ní láádáa èsì tẹ́ fi wà nínú nǹkan tí ò lè tẹ́ni lọ́rùn síbẹ̀síbẹ̀ kí ló ṣe tẹ́ ẹ lè gba jésù kristi ẹni tí í ṣe ọ̀rẹ́ aráyé ẹni tí ṣe ọba gbogbo ayé kèfèrí ìmàle gbogbo ẹ̀dá pátá ẹ jẹ́ ká ṣọ̀rẹ́ jésù jésù lọ́ba tó ní wá òun ló láyé òun tìkára rẹ̀ sọ fún wa pé ọ̀rẹ́ mi lè ẹ̀yin ṣe bí ẹ bá ṣe ohunkóhun tí mo pa láṣẹ fún yín ẹ jẹ́ ká gbọ́ràn sí àṣẹ rẹ̀ lẹ́nu ẹ yóò ha yan jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti ọba ọkàn ẹ̀yin alára fúnra yín. kèfèrí o ìmàle kèfèrí o ìmàle ẹ wá ká ṣọ̀rẹ́ jésù ẹ wá ká ṣọ̀rẹ́ jésù jésù lọ́ba tó láyé lọ́ba tó láyé o jésù lọ́ba tó láyé o ẹ wá ká ṣọ̀rẹ́ jésù ẹ wá ká ṣọ̀rẹ́ jésù jésù lọ́ba tó láyé.